أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ààwẹ̀ Ramadan tí jẹ́ra fourteen èyí tí à ń gbà lọ yìí kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ààwẹ̀ náà di mẹ́fà lónìí yìí bí a ṣe ń tẹ̀síwájú nínú ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà yìí kọ́lọ́n kó káwà kún ara àwọn òtọ̀kọ́ òṣàárì rọ̀mọ̀dọ́n ara àwọn tí wọn ó ti bọ́kàn ná kúrò lọ́rùn wọn tí wọn ó sì foríjìn wa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run eléyìí ni ètò eléyìí tí àwọn àlà àkàwátùlì mùsùlùmáàtì Ọ̀yọ́ state branch àwọn ẹgbẹ́ obìnrin rere ti mùsùlùmí tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run àwọn ni wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ní ká bá àwọn èèyàn àwọn sọ̀rọ̀ àti gbogbo àwọn mùsùlùmí lórí bí rọmọdán ṣe bẹ̀rẹ̀ tó ń lọ yìí tó ń tẹ̀síwájú yìí àwọn oore àwọn ọláwo òun ló ń bẹ níbi oṣù rọmọdán bákan náà bó o láàṣẹ wá ríṣẹ́ olóore ṣe wọ́n pè ní importance of Ramadan and how to reach the peak of ibadah bó o ní a ṣe ráwọn iṣẹ́ olóore ṣe táwa náà ó rí ṣe dógóńgó láwa tá a jóbìn nínú oṣù Ramadan náà yìí ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí léyìí tí òrùjú àwọn àfẹ́ẹ̀sìn ti sọ̀rọ̀ tó pọ̀ nípa ọlá tí ń bẹ fún oṣù Ramadan kódà nínú tírà tí ń bẹ níwájú mi tí mo gbé síwájú yìí àáfàá tí wọ́n kọ tírà yìí wọ́n mú àáfàá wa Ibrahim Abushadi Abdurus walukutobuli mimbariya òun ló kọ tírà yìí tírà náà da púpọ̀ kọ́lọ́n kò san àáfàá tó kọ́lẹ̀ san rí àdíìsì ogún àdíìsì twenty òun náà mú wá lórí àwọn ọlá tí fún rọmọdán tá a bá ní kára ka ogún nìkan gan àti lo wákàtí méjì mẹta mẹ́rin àti fẹ́ lò kọjá ọgbọ̀n ṣẹ́jú ká má dá ẹ̀yin ọmọ ìyá wa lágara ká tó lè sọ kékeré ń láti tó àwa náà àbí bẹ́ẹ̀ kọ́ àtọ̀tún àwọn nǹkan táwọn àfáà ti sọ́nà òlu pẹ̀lú àwọn ẹ̀rí tán máa ń lò nínú kùránì àti súnà lẹ́yìn tí òrùjú gbogbo wa láti mọ̀ wípé ọ̀ranyàn ló jẹ́ ká gba àwẹ̀ Ramadan èyí èsì nǹkan kan tí mùsùlùmí kankan ọmọ jiyàn lórí ẹ̀ kódà àfáà ní ká gba àwẹ̀ ó ní wájìbù ń bíríkì sáábì wà súnà wàl ìjìmá ọ̀ranyàn ni látinú kùránì ọlọ́run láti inú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà consensus of Muslim scholars ìpanupọ̀ àwọn àfọ́ onímọ̀ látàyé ànábì sallallahu alayhi wa sallam látàyé àwọn sàábé tẹ̀ dórí àsìkò wáyé nínú Quran chapter two verse one eighty three ọlọ́run ti ní mo kẹ̀yìn olùgbàgbọ́ òdodo kùtìbà àlékùmọ̀ síyà ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà ó dọ̀rọ̀ yàn lẹ́yìn lórí torí àsìkò ibi tá à ń lọ́pọ̀ ọlọ́run tó ní ṣáàrù rọ̀mọ̀dọ́nà lẹ́bi unzila fi ìlú Quran hudan linnas wa bayyinatin min al-huda wal furqan faman shahida minkum ash-shahra falyasum quran chapter two verse one eighty five ọlọ́run ní ẹ̀rí oṣù ramadan inú ẹ̀ láti sọ quran kalẹ̀ ìmọ̀nà sí ni quran jẹ́ fún gbogbo èèyàn yóò sì máa jẹ́ àlàyé àwọn ọ̀nà mọ̀ àlàyé òdodo tí máa tọ́ni sọ́nà béèyàn ó sì soríire ayé àtọ̀run wal furqan quran máa ń ṣòpinya láàrin irọ́ àti òdodo yóò fi hàn pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run irọ́ ni yóò fi hàn wípé Quran tíra ọlọ́run ni yóò fi hàn pé ànábì wa mọ́ sallallahu alaihi wasallam òjíṣẹ́ ẹ̀kan yìí ni ká tún gba àwọn ànábì ọlọ́run tó ṣáájú ẹ̀gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tí Quran ọmọ ṣàlàyé fún wa fàmọ́ ń ṣẹ̀yí dàmí ń kọ́ mọ̀ ṣáhárọ̀ fàlìyẹ̀sọ ẹni tó sùn bá wa bá láyé ó rí ni o wọ́n rí o ó dọ̀ràn yàn fún kọ́yà gba ààwẹ̀ náà àdìsí àbúlọ̀ ọmọ nínú àrùbáyínà nàwáwíyà ti ìmáàmù nàwáwí òun náà ń bẹ ń bẹ tó lánàá bí wàsálà sọ pé bùníyà ìsìláàmù àlà hamsin àmọ́ ìsìláàmù lórí òpó márùn ọ̀kan nínú òpó yẹn náà ni wàsómi rọmọdán níbòmí síyámi rọmọdán àti gbígba àwẹ̀ rọmọdán náà ọ̀ranyàn ni tó sì jẹ́ kan ní òpó islam káwá bọ́ síbi tá à ń lọ. rọmọdán yìí oṣù kẹsàn-án ló jẹ́ nínú àwọn oṣù méjìlá tá a máa ń lò ní islam ha ọlọ́run tó bá nu Quran chapter nine verse thirty six sọ́rọ́tù tauba ọlọ́run ní inna iddata inda Allahi shahara yawma khalaqa samawati wal ti ń jẹ́ oṣù lọ́dọ̀ ọlọ́run january february march òun kọ́ lọ́lọ́run bá ń sọ kódà àwọn tó ìtàn gan wọ́n ròyìn pé january february march òun ṣe méjìlá wọ́n dọ́gbọ́n sún wá méjìlá ní nígbà tọ́lọ́run ti gbé toṣù ti islam wa ọlọ́run ní oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá ní muharram sofar rabiul awwal rabiul thani dé parí tí ṣe dul hijja nínú àwọn oṣù ìwárè ramadan lọ́jọ́sù kẹsàn-án ṣàbánù lọ́sàájú ẹ̀ tọ́jẹ́ oṣù kẹjọ ṣàwálù lọ́tẹ̀lé tọ́jẹ́ oṣù kẹwàá inú oṣù kẹsàn-án yìí òun la ti máa ń gbààwẹ̀ gbogbo mùsùlùmí tọ́já sí wípé mùsùlùmí ni ó lálàáfíà àlàákìlù ọlọ́run ní kó lọ́pọlọ kó ní làákà kìí ṣe majinon kìí ṣe ń tàǹjẹ̀nu ti fọwọ́ bọ́ pọlọ ẹ̀ kìí ṣe tó ní mental problem àáfà kọ̀sàárẹ̀ lọ́pọlọ kìí ṣe onírìn àjò kìí ṣe obìnrin tọ́já sí wípé bọ́yọ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó lóyún sínú àbò ń tọ́mọ lọ àbáwọn nǹkan míì tó lè fa kéèyàn mọ́ gbáwẹ̀ ẹni tí ọba ti sínú òṣèṣì tó ti bàlágà tó ọ̀ranyàn ni kó gbààwẹ̀ tí ò bá gbà ẹlẹ́ṣẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run kódà àwọn àáfàá ni mọ̀nà ankara ojú bá káfàrọ̀ ẹ ń bá tako jíjọ́ ọ̀ranyàn àwẹ̀ tó láwẹ̀ sọ ọ̀ranyàn tó bá wù ni àwọn àáfàá ló ń tàn ti kó mọ̀ ó ti kúrò nínú Islam tọ́lọ̀ ń fi ran wa alayhi wa sallam tó bá rí bẹ́ẹ̀ àwẹ̀ yìí torí wípé ń tá àwẹ̀ kó sínú ọ̀pọ̀ lẹ́ẹ̀sẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàdí ànàbí asalam bí àfàwà ali àfàwà usman àfàwà umar abubakar àtàwọn mìíràn àwọn salaf ọ̀rọ̀ wọn pọ̀ táwọn àfà àti kọ fún wa nínú nǹkan máa ń sọ ni pé ààwẹ̀ lẹ́sàmínà ṣàrọ̀ wà tọ́ám wàhádà kèé ṣe pé àìjẹun àìmumi nìkan la àwẹ̀ ara ń táwẹ̀ kó sínú òun ni ká kó gbogbo ara wa dúró kúrò níbi ìbàjẹ́ minal batil walkab kéèyàn má parọ́ kéèyàn má fẹnu sọ̀rọ̀ kúsọ kéèyàn má máa sọ̀rọ̀ ẹ̀yìn kéèyàn má ṣépè kéèyàn má sọ tí ọ̀dà ọ̀rọ̀ àlùfàṣà kéèyàn má wòwò kúwò má wòwò kúwò nínú tẹ́lì má wò ìwò kúwò ní YouTube má wò ìwò kúwò lórí fóònù àáfà gbogbo oríkèéríkèé ara wa hmm, kì í ṣe pé àìjẹun àìmumi àbá ìsúnmọ́ obìnrin ẹlẹ́tọ̀ọ́ ẹni nìkan gbogbo ara ni ó gbáwẹ̀ ìyẹn fà á tó jẹ́ kí láàdá tó wà ń bẹ àwẹ̀ pọ̀ ibo láti mọ̀ pé láàdá yẹn pọ̀ àdìsí àbúrérà ni ẹjẹ́ àti bẹ̀rẹ̀ àdìsí àbúrérà yìí àdìsí kúdùsí ni tọ́ba ní àdìsí kan àdìsí kúdùsí òun làdìsí tọ́já sí pé kìí sara àyà Quran ṣùgbọ́n ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá ànábì ni ó sọ fáwọn sàábé yóò dẹ̀ sọ̀túnmọ́ rẹ̀ fún wọn nínú ètò ìrìnlẹ̀ jù náà àwọn àfáà àdíìsì ọlọ́run ni ṣùgbọ́n tó jáde lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tó sì ṣàlàyé ẹ̀ fáwọn sàábé ìtàkùnmọ̀ páàwẹ̀ lágbára ànábì ní kúlù amálìbùnì ádámà làwù ìlà sọ̀wù gbogbo sẹ́tọ̀mọ ànábì ádámà bá ṣe òun ló ní o àyàfà àwẹ̀ èèyàn mọ̀ wá rò pé ṣé pọ́lọ́n kò nìran ọlọ́run kò ní zaka ẹ má sì gbọ́ gbogbo sẹ́tọ̀mọ ádámà bá ṣe fẹ́ àlóhun ló ní ìlà àfààwẹ̀ fa iná wúlí wàhánà àdìsí bi èmi ọlọ́run ni mo ní ààwẹ̀ èmi ni màá dẹ̀sẹ̀ sẹ́yìn. àwọn àáfàá fún hadith yìí ní ṣòro wọ́n fún láwọn explanations tó pọ̀ ṣùgbọ́n ibi tá à ń lọ́pọ̀ kò ní jẹ́ limọ̀ ṣàlàyé sọ́márì ni wípé gbogbo sẹ́yòkù tá a bá ṣe àwọn èèyàn máa ń rí àwọn èèyàn máa ń mọ̀ bọ́yé èèyàn ṣe kódà bí èèyàn bá yọ sàkà ẹni tá a yọ sàkà fún ọ̀sán tábà yọ sàkà fún èèyàn méjì mẹ́ta mẹ́rin wọ́n ti mà pa àyọ sàkà àwọn méjì mẹ́ta tá a sọ fún wọn sọ fún ìyàwó wọn bóyá ọkọ la yọ fún abẹ́ ìwárí ni aláàjì làgbájá wọn yọ sàkà hundred thousand fún mi látara èèyàn kan tọ́yọ sàkà fún òun nìkan sọ fún èèyàn one hundred lágbájá màrí tẹ ẹsẹ̀ ra ọ̀kadà tuntun àwẹ̀ ń wẹ̀lẹ̀ ti àwọn èèyàn ọmọ ìpọ̀ yọ sàkà téèyàn bá lọ ájì bọ́ọ̀dù àgbèrè fún èèyàn wọn mọ̀ àwọn tó rí onímọ̀ ká ọ̀sán gbàgbà alágbájá náà mọ̀ sí ájì lọ́dún yìí irun gbogbo ayé ní orí ọ̀pọ̀ nǹkí irun ṣùgbọ́n àwẹ̀ àwọn èèyàn kẹ̀rí ọ̀pọ̀ jẹun ni tọ́ ọba jẹun ní kọ̀rọ̀ ọlọ́run nìkan lọ́mọ tọ́ ọba gbá àwẹ̀ àáfà o ṣe sìnà ò rí ọ ṣùgbọ́n ọlọ́run rí ọ tẹ̀mí mímọ́ tó jẹ́ pé ó lágbára púpọ̀ làwẹ̀ ọlọ́run lòun lòun ni àwẹ̀ òun lòun ó sì san ẹ̀san lórí ẹ̀ ó yẹ ká kọ́ máa dúpẹ́ pé ìjọsìn tọ́lọ́run lòun lòun ni òun lòun ó san <clears throat> ẹ̀san lórí ẹ̀ òun làwa ń ṣe ká ṣe bọ́lọ̀ ọba yẹn ṣe ní ká ṣe kó lè jẹ́ pé ẹ̀san ńlá òun ni ó san àwọn àfáà mi nítorí pé àwọn ìjọsìn míì a máa gbọ́ pé ẹ bá káràbí kan náà Kùránì fàlàwò hasana wàlà hasana tùbẹ̀ àṣírí àmùsàlẹ́à ẹ bá káràbí kan náà Kùránì yọgbàládá ẹ̀ ń bá kírun ní jẹ̀mọ́ yóò gba ládàá twenty seven nínú àdìsí kan yóò gba twenty five nínú mi ṣùgbọ́n àwẹ̀ kò sẹ́ni tó lè sọ pé ládàá iye mílíọ̀nù tí ó gbà rí ọlọ́run nìkan lọ́mọ béèyàn bá ṣe gbà tó bó ṣe kóra ró níbi aburú tó bó ṣe sin lọ́run tó ọlọ́run wà kó ẹ̀san tó nípa èyí ti kọjá aróore tó nípa ti ń bẹ níbi ká àwẹ̀ Ramadan tá a bá tó wá wò ó ẹ wo àwọn oore tí ń bẹ́nu àwẹ̀ Ramadan náà pàápàá jùlọ yìí anábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń ṣàlàyé fún wa nínú hadith hadith imaamu bukhari àti muslim àwọn mìíràn àwọn àfa aládìí ti tún gbà wá ẹ jẹ́ ń kọ́ lo ọ̀rọ̀ tí imaamu bukhari àti muslim á tún wá padà lo àwọn ọ̀rọ̀ míì èyàn àwọn riwayati míì tó yàtọ̀ sí bukhari àti muslim bíi ti imaamu tirimidi imaamu ibnu maja imaamu bayati imaamu ibnu khuzaima àtàwọn mìíràn àwọn àfa òní hadith wọn náà ní bí àfààní pé ìdájá ramadan tóṣù rọmọdọ́nà bá ti wọlé fúti hàtà àbí wàá bùlì jánà wọn èé sílẹ̀kùn àlùján náà lẹ́ àfinú rọmọdọ́nà nìkan wọn ò sílẹ̀ àwọn ẹlẹ́kùn gbogbo ẹlẹ́kùn tọ́wọ́nú àlùján náà lọ́wọ́ nìkan sílẹ̀ wàgólè court àbí wàá bùlì náà wọ́n wàá ti ilẹ̀kùn lé iná wàsúfìdá ti ṣàyàpín wọ́n wàá mú èṣù àwọn èṣù àwọn àǹfààní ṣàyàpín yẹn ó tún kó torí pé rìwáyà míì òun tún kó sínú pé wàmọ̀rọ́dá tùlù jíìmù àwọn aláyà mínkúlì ṣàìtọ́ni màrídìn tọ́lọ̀ sọnù sọ́rọ́tù sọ́fà àwọn àjànú bú tí wọ́n jẹ́ aláyà kókó ọ̀nà kì tí wọ́n burú wọ́n lò burú bí àjànú olójú kan ọlọ́run tó ní gbogbo àwọn àjànú bú yẹn bá ń kó wọn dè ẹ dè wọn sẹ́kẹ́sẹ́kẹ́ ọlọ́run bí wọ́n ṣe dé gbogbo wọn yìí wọ́n jẹ́ wọ́n tún ra wà mú mọ́ lẹ́yìn rọ̀mọ́dọ́n tàbá tu wọ́n lẹ́ o wọ́n wàá dè àwọn àjànú bú àtàwọn èṣù wà kíni o wọ́n tilẹ̀kùn lé iná náà ìyẹn wà nù rìwáyà Bukhari àti Muslim nínú rìwáyà míì tọ́jà tí ìmáàmù Tirmidhi ìmáàmù Ibn Majah Ibn Khuzaimah Bayhaqi òun tún ní ziyada pé nínú tí ó wàá ṣẹlẹ̀ wàyúnádì múnádì olùpèpè kan yóò máa wá pèpè olùpèpè yẹn náà màlẹ́kà ni kí ni yóò máa wá sọ yóò ní yá bá gíyà lẹ́kọ́ irì. akùbè a ìwọ tí rọmọdán bá láyé tó o fẹ́ máa sojú kòkòrò sí dáadáa tó jẹ́ pé dáadáa lọ fẹ́ wá oore nìwọ fẹ́ máa ṣe yara ọyá tètètètètè yára yára yára ni ọ máa ṣe o wàyà bá gíyà sharp ìwọ tó ti rò pé aburú ló máa ṣe ó túmọ̀ sí pé wọ́n de àǹjẹ̀nu mọ́lẹ̀ wọ́n de èṣù mọ́lẹ̀ wọ́n náà àwọn aláburú tọ́jẹ́ pé ìfẹ́ inú wọn mọ̀ tí wọ́n ìwọ tó ti rò pé àwọn tó fẹ́ ṣe tọ́lọ́n ọmọ fara ni wọ́n hmm? ìwọ tó ti rò pé àwọn adìẹ aládìẹ tán ń sìn ládùúgbò ni wọ́n mọ̀ jínú àwẹ̀ tó mọ̀ tà fáwọn mùsùlùmí tí wọ́n fi máa jẹ sàárì à yà á mọ̀ ṣerú aburú yìí o bẹ̀rù ọlọ́run o tó ti yé akusir kéwọ́ kúrú mọ̀ hmm? ṣerú ẹ o anabi sàtàtà sọ pé wàlíláyọ̀ ọ̀tọ̀kọ́ nínà náà wàdálíkà kúlà láìlà ṣé wá rí ọlọ́run ní gbogbo òru gbogbo òru ní rọmọbọ́n wọ́n máa àwọn èèyàn kú òun ẹ máa ráwọn èèyàn tí wọn máa dọmọ àlùjànnà wọ́n máa náà ọlọrun abẹ́ ọ jẹ́ káwa náà jẹ́ kan ní àwọn tí wa dọmọ tá a sì ní dọmọ náà láíláí ilaha ìyẹn la fẹ́ máa ń rí nínú àwọn sálàfù wọn nínú àwọn ẹni retán ti lọ náà máa ìwọ ọlọ́run ọba inkanasni minal ashkia. tọ́ba jásí pé ó kọ́ mi wà nú àwọn olórí ibú àwọn olórí ibú tí wọ́n ó ṣòfò tí wọ́n ó jìyà tí wọ́n ó wọná lọ́dọ̀ ọlọ́run fàmọ́hùhù fàmọ́hùhù ọlọ́run bá mi parẹ́ bá mi ìrèsì ẹ̀dánú wà inkanasni minal sọ̀adà tọ́ba jásí para àwọn olóríire ara àwọn olóríire òun ló kọ mi bá wà fàbùtù fàbùtù á ọlọ́run bá mi sàbátà rẹ̀ bá mi fọ́ọ̀kọ yẹrinlẹ̀ kọ́ wà nú àwọn olóríire jàmọ́ àdúrà ńlá làdúrà yìí ìsọpá nàbí ló sọ àdúrà yìí o ìlànà àwọn àfáàlù súná wà jàmáà kò tako àdúrà tí ọba ti mú àdàdálẹ̀ kò mú bídé àdání kò mú ṣíríkù dání ìlànà àwọn àfáàlù súná jàmáà kò tako tọ́ra ara wọn àlàábẹ́ẹ́yà àwọn àdúrà táwọn sálàfù sọ́ọ́lì tí wọ́n ṣe tí èyí ṣe pé ó wà nù rìwáyà hadith imam ahmed buna ambali ó ládùúgbò àtúnṣe tó jẹ́ pé imam ibn kẹfẹ́r wọ́n gbé wá sínú alìbìdáyàtú wà nìhàyà nígbà tó fẹ́ lọ pa imam ahmedu imam ahmedu sàdúrà àmọ́júmọ́ ẹni tó jẹ́ olórí ńjọ́ náà lọ́ọ̀ tó fẹ́ pa ó kú kílẹ̀ ẹjọ́ náà tó sùn kílẹ̀ ẹjọ́ náà tó mọ́ tó ṣe fi imam ahmedu lẹ́nu yẹn àwọn àfa àsálàfù wọn láwọn àdúrà míì tí wọ́n ṣe tí wọ́n bọ̀ lọ́n sọ̀rọ̀ pé wọ́n lọ́n àwọn mọ̀ pé ìwé èèyàn báyìí láwọn lo àánú rẹ kó o fi sàánú àwọn ẹ ń bá máa ń ka àwọn tíra bíi síyárù àlámì nùbàlà ti ìmáàmù bàbí ẹ tó bá máa ń ka àlìbìdáyà wà nìháyà ti ìmáàmù ibnu kẹsìrì àtàwọn tíra mi tó sọ ìtàn ẹ ra àwọn àdúà tí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n ṣe ìkànnú ẹ̀ nírú àdúrà ìtọ́jẹ́ pé kọ̀tàkó súná rárá àwa náà lè máa ṣe allahumma ìwọ ọlọ́run in ka nasmi minal ashkiya famuhu wa in ka nasmi minal suada fasbutu ìkànnì yẹn àwọn míì àtúmọ̀ dorí ẹ̀ kodo pé allahumma iwo ọlọ́run in ka nasmi minal suada tọ́ba já sí pé ó mi mí bẹ́ẹ̀ awon àwọn olóríire fasbutu ba mi fi ilẹ̀ ń bẹ̀ má kakó ń bẹ̀ wà minal ashkiya to ba wá já para awon olórí ibú ló mi wá bá mi parẹ́ wà túbí òfin sọ̀dà wá bá mi kọ́ sínú olóríire èyí tí mo sọ kẹ́yìn yẹn ìyẹn èlèmi sábà máa ń ṣe ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí i allahumma ìwọ ọlọ́run nǹka nasmi mina sọ̀dà tó bá já para àwọn olóríire ló kọ́ mi wà fàbùtù bá ń fi ń lẹ̀ ń bẹ́ẹ̀ wà nǹka nasmi mina àṣkìyà tó bá já para àwọn olórí ibú ló kọ́ mi bá wà fàmùhùhù ọlọ́run bá mi parẹ́ wàtúbí òfin sọ àdá wá bá mi kọ́ mo kọ àwọn olóríire ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa kí ló kí la sọ débẹ̀ ni pé wálé láì òtọ̀kọ́ mi nànà gbogbo òru lọ́lọ́run wàdálíkà kú làlàyìlà gbogbo òru pátá ẹ̀ẹ́dì tọ́já sí pé wọ́n mọ̀ bọ́kùn náà kú lọ́rùn àwọn èèyàn kódà àwọn àfáà ní ọmọ ń tó sàbọ̀ ìrúnà alf ọmọ ń lọ bí seventy thousand

ara àwọn oré ńláńlá tí rọmọbọ́n tó fi dáa ju gbogbo oṣù tí ń bẹ ní ayé lọ òun ni Lailatul Qadr àáfàá wa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah bákan náà ọmọ akẹ́ wọn Ibn al-Qayyim al-Jawziyah àwọn náà lọ́rọ̀ tí wọ́n sọ nínú Zadul Ma'ad àtàwọn tíra àwọn míì àwọn àáfàá yìí kí ni sọ́márì ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní nínú gbogbo ohun tí ń jọmọ́ oṣù nínú gbogbo oṣù láyé oṣù Ramadan lọ́gàá èyí ò kò sí kíláàfù lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ nínú gbogbo òru tí ń bẹ lọ́dún Laylatul Qadri ni Laylatul Qadri lórí gbogbo òru lọ ṣùgbọ́n nínú gbogbo ọ̀sán ọ̀sán yawmu Arafa ọjọ́ àràfà òun ló lóore jù torí pọ́jọ́ àràfà kìí sóòru kìí ṣe Laylatul Arafa yawmu Arafa ni kọ́lọ̀ mọ́ sí ájìlẹ̀ ìwọ gbogbo wa náà hmm? jama ọjọ́ àràfà la ilaha illallah ọjọ́ ńlá ni ti ka pàápàá láti ń dọwọ́ rọ̀lẹ́ tó di pé òrùn súnmọ́ tí ó wọ̀ lọ àwọn ọjọ́ gbígbàdúrà ni fún gbogbo mùsùlùmí ayé torí náà rọmọdọ́nà yìí jẹ́ oṣù tó lóore jù òru tó tún lóore jù ó tún wà nú ẹ̀ ní fèmí àti yín jẹ̀mọ́ làlásùlè kọ́dìr ọba dé orun wa kù lọ one thousand which is over eighty three years téèyàn bá ṣe kòǹgẹ̀rẹ̀ látòlè kọ́dírí ẹ̀yọ kan eighty three years plus ni wọ́n kọ́ kó fi sin lọ́n oore yìí ọ̀nbẹ́nu Ramadan aróore ti ń bẹ́ẹ̀ fún ni lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àbúrò tó wà ní al-Bukhari wa Muslim ó ní man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹ̀ńtọ́lọ́ ń bẹ́ẹ̀ lè fi ṣe kòǹgẹ̀ tọ́jẹ́ pé ó dìde ó ṣe náà sílà dáadáa lóru láìláàtúlẹ̀ kọ́dìr ó ṣe lọ́hùn ó bọ́ lọ́hùn sọ̀rọ̀ ó rí tìlà wà ṣe ó rádùá ṣe wọ́n mọ̀ forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn o ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú èyí tó gúfúnra láwùjọ máa takọ́ dáhùn yẹn dáhùn bí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣáájú ìjọ láìláàtúlẹ̀ kọ́dìr òru yẹn ọlọ́run nìkan forí ẹ̀ jìn ara àwọn oore tí ń bẹ́nu Ramadan òun ni eléyìí jama tá a bá tún wo àwọn hadisi míì eléyìí tó tún wá à ń dọ́gbọ́n yọ ní ìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bá a sọ wípé àwọn àdíìsì yẹn ó pọ̀ àdíìsì àbúhù mọ́ọ́mọ́ lẹ́yìn rẹ̀ ń ka kàbí méjì sí a lọ síbi abala tọ́kàn àbúhù mọ́ọ́mọ́ èyí tó já sí pé ìmáàmù wa nàṣáì àti wọn wọ́n ní yìí ó ya pàtàkì ní ó ní sí ọlọ́run àmàlè bí amali ìwọ ànábì ṣe mí lójú kòkòrò kí lọ fẹ́ pamí náà pamí láṣẹ olóore kan ṣẹ̀yìn fáwọn sàádé ntàwọn mọ wọ́n wà áfà àṣẹ olóore irú ntọ́ yẹ káwa náà kọ́ sí lára wọn nìyẹn káwọn lọ́rọ̀ àwọn àfọ onímọ̀ ustaz kí lẹ rò kí mo tún lè ṣe mo níyì owó báyìí lọ́nà ó mo lè gbà náà tí ìfìrí ìyọnu ọlọ́run torí pé lónìí àwọn èèyàn ò fẹ́ ṣiṣẹ́ olóore mọ́ kálukú kò fẹ́ ṣiṣẹ́ olóore nígbà bá débẹ̀ náà ṣe fẹ́yìn obìnrin náà máa ṣe ìnáwó wà ń bẹ̀ kálukú náà nà nú owó ẹ̀ tó rà ní kówó lọ́dọ̀ ọlọ́run kí ni tí ó ṣẹlẹ̀ ànábì ní àlẹ́kà bí sọ ò ààwẹ̀ ni ọmọ ẹgbàá ó tí rọ̀mọ̀ bá ọ̀nà bá tún lọ tán mọ̀ ẹgbà awẹ́ ó mọ̀ ẹgbà awẹ́ monday thursday mọ̀ fàwẹ̀ ẹlẹ́ o fa iná wùlà ìdìlàlà sóra àwẹ̀ tó ń wo yìí kò sí ní tó ṣe déédéẹ̀ kò sí ní tó fẹ́ dàbí àwẹ̀ jẹ̀mọ́ ẹ̀rí léètì àdìsí má àdìsí kudu sí tábùrù yẹ́rà gbáwà tí mo sọ lẹ́ẹ̀kan tọ́lọ̀ ọba sọ pé àsọ́wọ́mù lí àdìsí ibi ààwẹ̀ èmi ọlọ́run ni mo ní èmi ni màá dẹ̀sán ẹni tó bá gbà lẹ́sàn ẹ̀yin náà rí léètì ẹ̀ mọ́ hadith abu umama yìí anábì ní máa gba ààwẹ̀ láìbílàlà kò sí ní tọ́fẹ̀ ṣe déédéé ààwẹ̀ kólútù yà Rasulullah múrùnú èdè anábì ṣé kò ní ààwẹ̀ náà lọ fa iná wú lá ìdílàlà kò sí ní tó ṣe déédéé àwẹ̀ fẹ́ẹ́rí àdìsí àwọn àfa àsálà yìí tọ́pọ̀ ẹ̀rí kan sọ pé ìmáàmù ọ̀nà sáà gbà wá ìmáàmù ibnu Khuzaimah gbà wá kódà àfa wa hakim àwọn náà gbà wá sheikh al-Albani wọn ládìsí yẹn lálàáfíà fẹ́ẹ́rí tẹ́ ẹ bá wo lá ìdílàlà ànábì àsálà máa tó ń sọ àwẹ̀ ó ti kó odidi ìdajì ọjọ́ nínú twenty four hours àwọn àsìkò táwọn èèyàn fi máa ń fẹ́ ọlọ́run tá fi máa ń wùwà abú ọ̀sán ni èèyàn ti jẹ sàárì látòru ẹ máa wo tẹ́sí náà pé kò sí tọ́ dàbí àwẹ̀ o oore tó wà apart máa wẹ̀ ó ti pọ̀ jù ẹni tó fẹ́ gbàwẹ̀ yóò jẹ sàárì kò sí bó ṣe jẹ sàárì tó ní jí lóru jíjí lóru rẹ tó ṣàlùwàlà wọn forí ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ṣẹ̀ omi àlùwàlà ọwọ́ ọ̀ṣẹ̀wé gẹ́gẹ́ bá oṣù àánú àwọn hadith ó tún jí lóru ó ṣe náà fìlà ó tún bá ládàá kó ṣe náà fìlà òru ó tún jẹ sàárì ládàá sàárì ń bẹ lọ́tọ̀ torí pé fàṣàhàrù fàyínà fi sàhúrì báràkà àlùbáríkà orí àjẹǹjẹ tán bẹnu ká máa jẹun òru tí èso oúnjẹ òru ti pé èèyàn jẹ́ àjẹ èèyàn jẹ́ oṣó oúnjẹ òru ìjọsìn àáfà ó tún gbaládé eléyìn ọ̀lọ́tọ̀ lẹ́yìn ìgbà náà àsìkò gbígbàdúrà tí ọlọ́run gangan fún rẹ̀ ọlọ́run tó ní gbogbo wa tó dá sánmà àtìlẹ̀ tí yóò wá sí kíni o sánmà ilé ayé sàmọ́ ùdúníyà tọ́lọ́ òní pẹ́ta lọ́fẹ́ tọrọ nǹkan kí n fún ta ni ó wá foríjì kí n foríjì tọ́lá jẹ́ pásítọ̀ lọ́ba jí lóru tọ́bẹ̀ lọ́wọ́ ọlọ́run lóhùn ní gbàdúrà rẹ̀ torí náà ni pé a tún jí lóru torí pa fẹ́ gba ààwẹ̀ tá a bá ti wá jẹ sàárì tán lọ́sàn-án ò ní lè kiss girlfriend lọ́sàn-án ò ní lè dimobin lọ́sàn-án ò ní lè sọ̀rọ̀ burúkú lọ́sàn-án ò ní lè sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́yìn tó bá máa ti ń jẹ́ àwẹ̀ àwẹ̀ tí ọlọ́run ní àgbà lànà bí n sọ yìí o kìí ṣe àwẹ̀ àgbà àwẹ̀ tán a tún dé gáràjì a tún lọ́mọbìnrin kí o kìí ṣe àwẹ̀ àgbà àwẹ̀ tán a tún wo fíìmù obú ní YouTube o ẹni tó gbá àwẹ̀ ìwé ìtọ́lọ́ fi àgbà ìlànà bí n sọ pé láìdílàlà kò sí tọ́ dàbí àwẹ̀ o ò ní lè sẹ́lọ̀ lọ́sàn ẹ bá rí pé òun máa sẹ́lọ̀ ń pọ̀ ẹjọ́ máa gbà àwẹ̀ kò ní lè sẹ́lọ̀ mọ́ o ò ní fẹ́ dín òṣùwọ̀n kù lọ́sàn tọrọ gba àwẹ̀ o ò ní fẹ́ sọ̀rọ̀ jàǹbá tọrọ gba àwẹ̀ àwẹ̀ ọ̀wà akọ́ṣàn rẹ̀ ń bi aburú during the day ńgbọ̀ bá tún wá fẹ́ sínú àdúrà àtàláwẹ̀ bá ṣe dáwà tá ńlá tòrọ̀ dù ní ọlọ́run máa ń gbà wọlé ọlọ́run ní reject ẹ̀ tún ṣàdúà gbígbà àdúrà ni àṣewọ́tọ̀ bá fẹ́ súnmọ́ lọ àwẹ̀ ni ọmọ ìgbà àwẹ̀ yóò jẹ́ kọjá sí pé spiritually you will be there èèyàn mọ̀ pé i'm spiritually motivated am spiritually inclined ìwọ gbọ́n rí pàwẹ̀ tó ọgbà ọ̀sọ̀ ọ̀dẹ̀ ni ọlọ́run láìdílàlà anábì ìrẹ́ tó dàbí àwẹ̀ àwẹ̀ ọ̀sọ̀ ọ̀dẹ̀ ni ọlọ́run láàrin tó tún bá àwẹ̀ ọmọ tìlàwọ̀ àkùrà ní ọmọ sàkà gbígbàdúrà tó ń bẹ fún ọ ọwà àdọ́dọ̀ ọlọ́run àsọ òmù líì wàá nà ájùzì ibi èmi ọlọ́run ni mo ní o màá dẹ̀ sẹ̀sán fẹni tí ó bá gbà ntànàbì sọ fún kíni o àbúhù mọ́ọ́mọ́ nínú àwọn sàábé òun nìyẹn àwọn àdìsí mi pọ̀ ẹ̀jẹ̀ àfihàn ẹlẹ̀ mo sọ pé àdìsí twenty làáfà àkówá nínú tíra tí ń bẹ wájú mi yìí bíi díẹ̀ nínú ẹ̀ gbogbo àwọn àdìsí òkú tẹ́ ti ń gbọ́ pé aláwẹ̀ òórùn ẹnu rẹ ó dáa ju kíni lọ́wọ́ alimiski pẹ̀fúùmù kan ní jẹ́ alimisk so tá a bá ti gbélé yìí náà yìí aróore ti ń bẹ fún ààwẹ̀ rọ̀mọ́bọ̀n ni ààwẹ̀ fúnra rẹ̀ yóò tún sípẹ̀ yóò tó bá gbà tó bá di ọjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ìyẹn náà bẹ́ẹ̀ àdìsí abdullahi bọ́nà amúlù bọ́nà house àtàwọn àdìsí míì ní ìparí ara wá òun ni káwa máa ṣiṣẹ́ olóore àwọn àáfàá ti wá ṣàlàyé iṣẹ́ olóore tó pọ̀ ṣùgbọ́n àwa tá a jẹ́ obìnrin tí a bá ṣọ́ra kọ́mọ̀jà sí wípé ládàá sàárè àti sínú nìkan láàmú àgbà lọ́dọ̀ ọlọ́run àwọn oore tó sì wà nù Ramadan ó ju sàárè àti sínú lọ èèyàn lè ra búrẹ́dì tí ó fòmi jẹ́ tí ó fi jẹ sàárè kódà wọn bẹ nínú àwọn sálàf tá a ka ìtàn wọn wọn ní búrẹ́dì bíi kú gan káfí kú gan yóò ara jẹ bíi slice bíi mélòó lóru náà ní ìtúnjẹ ní ìfọ́ọ̀ kọ̀fẹ́ kára rẹ̀ wúwo kọ̀dẹ̀ lásìkò tọ́pọ̀ tí ó máa wéèsì tí ó fi máa jẹgun ẹran kọ̀ lásìkò tí ó fi máa fọ ẹran báwa ti máa fọ gbọ̀nsẹ̀jú jẹun tá a máa làágùn tá a sì fáànù ara òun ọ̀ lásìkò gbogbo tí èjì ẹ̀sà rẹ̀ mọ́jú ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún lọ. kọ́mọ̀ wá jẹ́ pé náà sàárì nìkan àti ìtọ́rù nìkan làwọn obìnrin ọmọ ṣe àwọn obìnrin náà nídìí kájọ fojú wo àwọn iṣẹ́ olóore tá a fẹ́ ṣàdúgbò láti máa ṣe. alákọ̀ọ́kọ́ ká mọ látòrí kìyàmù rọ̀mọ́bọ́n mímọ ṣe náà fi lóòrù nínú àwẹ̀ gangan ní tí òòrù iná dídá hmm, yóò gbà sí kó obìn ẹ̀yin obìn nínú táàfù yín nímọ̀ràn àkọ́kọ́ ń bẹ̀ ni wípé àwọn iná tí kálukú yín máa ń dá ẹ mọ iye fámìlì yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ mọ iye ìṣẹ́jú mélòó àbí wákàtí mélòó ayédèrè ìgbà ayé gáàsì ẹ̀tọ́ lọ́nba ní kọjá mọ̀ jẹ́ pé stóòfù ló ń lò gáàsì tó ń yá ju stóòfù lọ. àwọn tẹ́ ẹ nídìí ẹ ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ wà ńlẹ̀ látàlẹ́ àwọn nǹkan tẹ́ ẹ nídìí ẹ jẹ́ kó ti wà ńlẹ̀ látàlẹ́ kọjá pé ẹkẹ jí lóru bóyá mọ̀lá àfẹ́fẹ́ jẹ ẹkẹ gbomi kaná ẹrù mọ̀lá àárín ogún ìṣẹ́jú ẹ ti parí ẹ ewédú bóyá ti ṣe é lẹ̀ bóyá omi ọbẹ̀ ó ti wà ńlẹ̀ bóyá ẹ̀yin ráìsì lẹ́ máa ń jẹ hmm? omi ọbẹ̀ tẹ́ẹ̀dì jẹ ráìsì káṣí níjọ́ ọlọ́fun náà àwọn èròjà ti wà ńlẹ̀ ẹ jí lórí gáàsì yín kò ní jẹ́ kí gbogbo àsìkò ẹ fẹ́ lọ ẹ̀gúsí ẹ ti àwọn tó bá ṣe é ṣe é lẹ̀ tó fi jẹ́ pé òru yẹn ẹ ní lúùsì oore tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ pàápàá ń gbàdá látùlù plan àwọn nǹkan wo lẹ fẹ́ dáná àsìkò wo lẹ ti dáná ẹ̀ tẹ́yìn náà fi máa rí àsìkò sin lọ́n nígbà tó bá di òru ẹlẹ́kejì ẹ̀yin obìnrin náà ẹ̀ nídìí kẹ́ ẹ máa náwó sẹ́sìn ẹ máa náwó sẹ́sìn kò sí tó burú kóbìnrin náà pàápàá àsìkò kòrónà virus láwà ìkọlọ̀ wọn láwà kò sáyé pàǹpá àwọn èèyàn jọ fún tọ́ọ̀rù mọ́ nínú tẹ́yìn náà bá ní hmm, ẹni tó nídìí kẹ́ ẹ gbé ráìsì kóńgò márùn fún ẹ̀yin náà gbé e fún ẹni tó tí wọ́n máa fún tìláwà Quran ẹ̀yin omi fẹ̀ kan láwọn ọjọ́ kan tẹ́ẹ̀ ní irun tẹ́lẹ̀ pé ẹ mọ̀ sí menstruation lọ́wọ́ àwọn ọjọ́ tó fi wá wà ní mímọ́ òun á ka Quran kọ̀ pọ̀ kó fi jásí fáwọn àsìkò tó ọ̀bá lé gbé Quran dání ó máa fi ṣe àkàrù tó pọ̀ ó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣàlà wa Muhammad ilaha nínú rọ̀mọ̀dọ́nà yìí nínú àwọn tẹ́yìn náà fi máa wáyọ̀ ní ọlọ́run òun ni kẹ́ ẹ kún àwọn ọkọ yín lọ́wọ́ kẹ́ ẹ sì tún mójútó àwọn ọmọ yín náà lórí kí wọ́n máa ṣe ìjọsìn abẹ́lọ́ ọlọ́run jẹ́ aṣorí rẹ̀ ayé àtijọ́ ògbìn dàkìyàmà kọ́ ọgbà níjọsìn lọ́wọ́ wa ọlá aláhùlá wà láàkú wátà ilà abilà ilà alẹ́ yọrọ àbú subahana kalọ́ muhammadik ashadu anla ilà ayila an astaghfiruka wa atubu salamu alaykum wa rahmatulahi wa barakatuh.